ọ̀bẹ̀lọ́ nínú àmọ́ rẹ̀ kí ọlọ́run kún sí ìgbọ́sára ọlọ́gbọ́n ọlọ́run lọ nínú àwọn ọ̀rọ̀jú tó wà ní ẹ̀rí ilẹ̀ tí àwọn àwọn olùgbẹ́lẹ̀ tí wọ́n pèpè lọ́bẹ̀ náà ni káwọn ẹ̀kọ́ láàrin ìbádà gbogbo tí ìgbà máa ń ṣe lọ́wọ́ tí àsìkò bá ti tó nínú àgbórí ẹ̀sìn ní kí o fi kan náà tẹ̀lé kí ni ọlọ́dẹ kí wọn kọ wá padà wá nítorí pé ìbàdáàtì tó ní yàtọ̀ sí sọ̀lá àbíkáàkì àwọn ìbàdáàtì kan bẹ tó jẹ́ pé ọ̀lásìkò irúkà máa rárá wa létí ọlọ́run òdí máa mẹ́rin ìdásọ̀kọ̀ kan òsígbàtà àlè ìṣíwáṣì sáàlè kọ̀rọ̀ wa ní tó àmọ́rùn òun lásìkò nínú àwọn olúgbò àwọn àgbègbè òun náà ní pé sáàwà ń sọ̀rọ̀ lọ́wọ́ sáàjì wà sí lọ́wọ́ tí tó alẹ́bẹ̀ ní tẹ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n láàyè ní kọ́nfẹ́jì yẹ̀ ní pé bóòdà lẹ́yìn ti sòkú jọ́mẹ́ta ló ṣe ní àbídọ́méje àbídọ́méje ọ̀tọ́tọ́ wá lè báwo ló ṣe ṣe àwọn ọmọ wà bẹ́ẹ̀ àwọn ẹlẹ́gbà wọ́rọ̀ wá kẹfíyàtù àhaflẹ́t jẹ́nàzà àtùkọ̀ tó kàlùkù wọjọ́ ọjọ́ wọ́n fi gbèjọ wọlé kàmẹ́rà máa nàtàná ìyẹ́ ti sùn àwọn àgbẹ̀rẹ̀ ilé ìgbà ṣe lọ́wọ́ ní náà wọ́n lè tọwọ́ sọ̀rọ̀ ní ilẹ̀ ìwádìí ọwọ́ wádìí gbogbo tó bá jẹ́ pé bá bá ṣe a lè rí ta fẹ́ ṣe káṣẹ̀ ìfẹ̀yẹ́ náà wọ́n láyé yìí sáré yóò sì rí báwọn ló wà sí ni ìrún ta fẹ́ sí ẹ̀gbẹ́ wà sí lágbègbè lágbègbè yìí nítorí bẹ́ẹ̀ àbáyé ní mo ní pàwọ́sẹ̀ ìjẹ́ sófí ni àbá ní bóyá sófí lókun àbá èyí tó sófí àwọn orí tọ́lẹ̀tì ló ń bá tó jẹ àwọn sófí ni wọ́n ń ṣe ìwá àwọn ṣe tí ẹ̀ bá ń ṣe ìjọ máa sọ pé ẹ̀ kàdàkùtù sọ́lá àtẹ̀kùn fàyínlẹ̀ ìwòsàn ní ìrìnà kàtà mọ́kànlá wá ayé gba ọlọ́lẹ̀ yorùbá àwọn ẹgbẹ́ wọ́n ń dàbúrádà wọ́n ń dàbúrádà wọ́n fẹ́ wọn mọ́kà àdẹ́lẹ̀ ìjọba màjíríà ọ̀dọ̀ fún ọdún mọ́kà ìwọ̀n ní gẹ̀mù àdẹ́bà mọ́hàmà sọ́ndọ̀ bá àtọ́lá nínú ìjọba màjíríà màjíríà ní gẹ̀mù ọ̀dọ̀ bá dọ̀ pé mọ́kà ìwọ̀n ní ọdún gẹ̀mù wọ́n máa gbé irọ́ burúkú lélẹ̀ lọ́wọ́ àwọn bàbú èsì àwọn ìjàgbá ní ẹni bòòtà wọ́n lọ sí

bẹ́ẹ̀ ni àgbọ̀lọ́wọ́ fàkọ̀mtánà ọmọ sọ̀lá ẹwọ kí ó àtùbọ̀ ń tọ́rọ tàbí kí ọ̀pọ̀lọ́ ìbáadà oníyàwó jihadi lábọ́ ìbáadà àmá bí ìrọ̀bá ti dé yóò di gbogbo báadà tó gbùrọ̀ wọn ẹ̀rọ tàwá kí ní ọ̀pọ̀lọ́ mọ́sẹ̀ ìgbà ó máa dọ́rọ̀ sí ìyẹn àti sọ́dẹ́ pé wọ́n bá bẹ̀rẹ̀ tẹ̀síìrì báyìí

tí ẹ bá tún ọ̀tá lè yẹmọ bá wà sí ẹ̀dà wà sí ló bẹ́ẹ̀ sí lẹ́sìn ẹ̀bí ẹ̀dà ló bẹ́ẹ̀ kan tó ẹ̀dà ló ìtọ́kọ̀lẹ́ kò lè sìn ìtọ́kọ̀ já ọdún jáde àjò ló gbogbo àwọn ìjọ sí ókú tó lè kó wa ló lè yá bẹ̀rọ abúlá ìyàwó tó lè yá bẹ̀ kò tó ní àwọn aláìsí àjò àwọn aláìsí àjò ló lórí ẹ̀mọ́ mẹ́rin bá mi ká sáà lé lórí ẹ̀mọ́ ọ̀bẹ̀ náà kọ́ mọ́sà sọmọ àwọn àwọn sọlẹ̀ kọ́ lọ́wọ́ ẹ̀ẹ́kà mú nínú àwọn ṣùgbọ́n Eh, ọ̀nà àdínú ákìlìkẹ́lì ṣẹ́rí eléyìí kan parẹ́ ọ̀kan lọ́sọ̀ ní ó ní àjájá àmàjájá lábìlì sínú àwọn títà àti màbẹ́rẹ̀ bí ọ̀dá tí wọ́n tó wá nínú ní àjájá àmìjájá àmìjájá àmìsùwájá àmìjájá àmìjájá ọ̀fẹ́ jájá àwọn ìlú mọ́ra àwọn ìlú tẹ̀lé ọ ọ̀fẹ́ ìdájá ìwọ̀lẹ́ ìdólógbà ìlú kan bẹ̀rẹ̀ wọ́n wọ́n gbé ajá méjì báyìí sáàbà ní ìfẹ́ sí méjì bá wọ́n ọ̀pọ̀ tù ní lọ́wọ́ ọkùn mẹ́wàá tó jọ ọ̀nà àti ìlú òkú ẹ̀yẹ́jẹ́ wọ́n ti fàtíwá lẹ́ẹ̀kí ó lè dẹ́rù ọ̀láka ìwé tó bá wọn ọ̀rọ̀ ń tàbí ilé wọn àbábàbà wọn náà wọn níbi dáàbò wọn wọn ní mọ̀lúrí náà ni sọ àwọn tó ń kó òun náà máa já sóògùn ẹjọ́ ìdájọ́ náà máa já sóògùn náà àwọn ajá àwọn ọgá àti ọlọ́run sọ níbẹ̀ ẹ wọ́n máa ìlú tí aláwọ̀ ní gbé rẹ̀ ó ní torí pé ọlọ́run sọ sínú kùránì pé ìwọ̀ ní kájájá lóṣù á ní káwọn jájá àwọn ìfàrà ní ká máa pé ẹ̀kọ́ òṣèlú kòránù nígbàtí òṣèlú kòránù èmi ò ní ṣe àbí máa ní ká máa ṣe nígbàtí tí wọ́n fi ká máa ṣe kòránù ní ẹbí ọmọ ṣe wọ́n ní ìrújú ní ṣúwà mọ̀tẹ́ṣà nínú àwọn òṣèlú tó fọ́n kálé ní èdè wa àbára ní ìgbìnà máa sọ́wọ́ àní kòránù làwọn هم الذين آمنوا بالقرآن فقط دون الحديث أو أبدأ بإسلام كما شيء قرآن كسر إذا بدوا أنبئ الكلام أو بدوا أو بدوا أو بدوا mo lẹ́sẹ̀ ìbẹ́jì pẹ̀lú ọ̀kan nínú àwọn tí wọ́n nígbàgbọ́ láìpẹ́ lọ́dọ̀ níbi ọwọ́ wọlé wọ̀láàbí ó ní ẹ̀rọ wákàtí mẹ́ta àwọn ọmọ pípà òkèjọ wákàtí márùn àwọn kí àṣùbá àwọn tí kí sọ̀látò ló sọ àṣọ̀rẹ̀ àrí àwọn tí kí ṣá méjì méjì sí torí àwọn àrùn tó wà lókò á nìyẹ tí bá àwọn kan náà ni wọ́n kọ sí ọ̀rọ̀ àbáwọn lórí ká ìgbà àwọn kan wọ́n kọ tí wọ́n wọ́n ìwó ìnáyìí láfẹ́sọ fún àbábíye pé padà lẹ́yìn àwọn àmúṣẹ́ṣirikún orítàlìs padà sínú pèlẹ̀ ṣẹ́ra wa nítorí ọba ti yọ gbìyànjú padà lórí fóònù ló ti ká kọ̀kọ́dá rẹ̀ fà ìgbògbò àwọn onímọ̀ àwọn àgbàgbà fà àníwọ̀ta àti màdínà jẹ ìbéèrè

ṣe ajá sí ló dáma jẹ èyí ṣe bẹ́ẹ̀ náà ní aláwọ̀bọ̀ ní pé haram akìlòhò èèwọ̀ ní kéèyàn máa jẹ ajá nínú sùnà lẹ́yìn ìṣòro lè láti sallallahu alaihi wasallam torí pé àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ pé kullu bí náàbì lọ́pọ̀ sí lọ́gbà lórí àdíṣẹ́ ìrẹ́lì wọ́n ní àbúrẹ́ àlọ́gbà wa wọ́n ní kullu bí náàbì nínú ìṣẹ̀bá ẹranko tó bá ní ọ̀gàn tó lè fi fàǹkáyà ẹ̀sẹ̀bá tó lè fi jẹ nǹkan ẹranko ẹgbẹ́ ó ní ọ̀gàn báyìí wàhákìlúgbò àrà jíjẹ rẹ̀ ìwọ̀ ni ẹgbẹ́ bí ìkókò tẹ̀lẹ̀mú àtẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ ìmọ̀ tó lágbàá gbogbo àwọn àlùfáà tó wọ́n ni gbogbo wọn pátá ni wọ́n sọ pé ajá jíjẹ àrà ọ̀dá ìwọ ní káwà tẹ̀dá ẹ̀rọ sí ẹ̀bá wọ́n ní bí ajẹ́bá kí ẹnu bọ àbọ́ wọ́n ní kọ́kọ́ lẹ́lẹ́ ìlú náà lẹ́lẹ́ ìdí ọwọ́ bí ìdájá ìgbà ìjọ mọ́ rẹ̀ ọlọ́mọ sáwọn olówó ìjẹta àwọn ọmọ rẹ̀ wọ́n ní ọkà wọ́n ní ẹ̀mọ́ ajájá tọ́ọ̀bá lè kó nira rẹ̀ fún ìyàrá ẹ̀mọ́ tó ní èsì máa ẹ̀dá ìgbà máa ajájá. ọwọ́ nítorí pé ajá jíjẹ kò sí nínú rẹ̀ àkéèyàn má jàjá pé ajá ìwọ̀ ni kò sí nínú kùrá ẹlẹ́jẹ̀ tó ní lọ́nà ká má jẹ àkókò pété àtẹ̀jẹ̀ ọlọ́run dá pàjá àwọn bá wà pàdé sí yẹn lọ́wọ́ ní wọ́n ní ọwọ́ aláàbí ti ká má jàjá àmọ́ òkú sínú kùrá Ìmájẹ̀dámọ́ Àwọn ẹjọ́ ti padà bọ̀ ẹjọ́ sí wa pàmọ́ pàmọ́. Ọ̀ kàṣẹ́ àkójọ́ mọ̀ ní bá tọ́. Ọdún mẹ́kùn sínú pàá, ilé wọn lọ ní ìjẹ́ gbogbo tọ́wọ́ wà tó àti ìgbé ìwọ̀ ní láàrin ọkùnrin kí náà mọ̀ jẹ́ ìwọ̀n ní mẹ́tọ́ lọ́dẹ̀ ọlọ́rẹ̀ àdábì káwọn ọjà kọ́ọ̀tì ìlú kan túnmù àwọn tí wọ́n nígbà lórí ọ̀rọ̀ àwọn ti gbèrè wọ́n lè yá omi láàbẹ̀ torí ojú ogun kan sẹ̀lẹ̀ ọlọ́rẹ̀ sọ́rẹ̀ tí wọ́n máa fi kọ́ọ̀tì mú kájú mọ́ta ìwọ́n àwọn kẹfẹ̀ẹ́ tí wọ́n bá jí ìjà lọ́rọ̀ ìbá sí òmìnirí tó ayò kọ́ọ̀tì kan náà bá yá ní anáàtò kò fá ìmọ̀háàrí àwọn kẹfẹ̀ẹ́ tí gbogbo àwọn tó gbígbàgbọ́ báwọn tẹ̀lé lógún yẹ̀wò wọ́n lọ́wọ́ gbogbo ìfẹ́ yẹ̀wò láyé orí lórí láyé orí lórí láàṣẹ wọn nígbàgbọ́ ṣe ọlọ́mọ bá lùgbà sí àmà wọ́n láyé àrùn ìmọ̀ nà máa ọ̀rọ̀ sóòlù hù ìrọ̀rọ̀ wà ìjọba àwọn kẹ̀kẹ́ kí ẹwọ̀n ṣe léwọ̀ ìtọ́lọ̀ ṣe léwọ̀ máa àrọ́mọ̀ lùwọ́ wọ́n ṣe léwọ̀ báwọn hù ìdá àdábí ṣe léwọ̀ pọ̀ ṣe léwọ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ yáà lè nígbà gbóyé nínú ayẹ̀ nígbà gbóyé nígbà gbóyé ṣe léwọ̀ àdìtọ́lọ̀ ṣe léwọ̀ bákan náà ní méjèèjì alábi ní máa sọ́lá mẹ́rin àbẹ́yìn ní mẹ́rin ìsáyẹ̀ fáwọn ilá alábi lọ́kùnrin tí ọba ọmọ sọ̀rọ̀ bí sókòtò tó bá kọjá kókó ẹsẹ̀ lọ́wọ́ ẹnẹ́kọ́ tó wà ní gánà pẹ̀lú rọrùn pẹ̀lú rọrùn alábi parọ́ وما ينطق عن الهوى وهي سنة لغد والده بابا سوري وقام جملة وصار القرآن يقول tó lẹ́lẹ́ ìwọ̀n ìgbà tó wọ́n wọ́n fẹ́ẹ̀ṣẹ̀ máa sọ fún ọgbẹ́ kí ló dé tí fẹ́ẹ̀ṣẹ̀ máa sọ fún ọgbẹ́ kí ló dé tí ọjá àwọn ọwá ní oṣù nìí àwọn ọ̀sọ̀kan pé sí ọlọ́run sọ fún pé tọba sún obìnrin lẹ̀ tó máa lùkọ̀ rárí pé kí lọ bàbá tó fi kó lérò àdíjì rí kí yìí ní ìdánwà nípa àdìkan wọ́n tẹ̀lé yóò lè wọ́n lọ́rùn wọ́n adánà ilé kẹfì tẹ̀rọ ọlọ́run àtọkùnrin ọlọ́rọ̀ wà sínú sọ́lá ẹ̀kẹ́m ìrá àtàkì kò sínú pa àdẹ́bẹ̀ sọ́lú kàwọn àrí kò mọ́rí sọ́lú iṣẹ́ rí mọ́sí kí bọ́lọ̀ sí ní ẹ̀rọ ìgbìnà ìbámu sínú pa wọ́n ní obìnrin tí máa ń se kóòsù wọ́n ní obìnrin ilẹ̀ jọmọ́ wọ́n ní kọ́ wà wẹ́rẹ̀ ẹ̀kọ́ wá ní inú tó àwòrán sí sọ́wọ́n wá bí ọ̀pọ̀lọpọ̀ sọ́wọ́n rẹ̀ ìbílẹ̀ àti ìlàbí ilé gómìnà láti ìkọsù kọ́pàá wà ilẹ̀ gómìnà rẹ̀ yóò sọ ara àwẹ̀ padà kò ní sọ́rọ̀ ẹ̀rọ padà ìsìláàmù wa ó pín sí méjì ìdájí ẹ̀ kùránì ìdájí ẹ̀ súnà wọ́n lọ pín ìdájí ìdájí mi tọ́ ọlọ́wọ́ wá ní gbàgbà rẹ̀ ọlọ́wọ́ jágbà rẹ̀ jágbà kọjá àlẹ́bí ẹ̀yẹ jágbà ọlọ́wọ́ àjá sọ̀hánù ìtàtẹ̀lẹ̀ àdánì tàtẹ̀lẹ̀ àdánì ìgbàlá sọ́nà kó ti tó fún alẹ́ ìpé àmà tẹ̀lé sọ́nà àdánì àbáwọlẹ̀ nínú alfàfán ọlọ́rẹ̀ àsáàríkọ̀ sáàríkọ̀ ọlọ́bàá ní olè lọ́kùnlẹ̀ ló fi pápútọ̀ owó ayé àmà ẹgbẹ́ ọwọ́ ọgbọ́lẹ̀ ẹgbẹ́ ìjọba tí wọ́n fi pè lólè ọlọ́run sọ pé ẹgbẹ́ olè bẹ́ẹ̀ bá ti jà ẹgbẹ́ ọwọ́ ìwọ́lẹ̀ ẹni tó gbé bá rò àtẹni tó gbé búrẹ́dì àtẹni tó tó pọ̀ mọ́ tàbálẹ́nu ayà rẹ̀ gíra jùlọ láìjọwó ẹni ẹ̀tọ́ pé gbogbo àtẹ̀bà àmọ́ nínú súnnà ló ní lápọ̀tà ẹ̀ẹ̀kọ́ ẹ̀ lè gbé ọwọ́ ẹgbẹ́ wọ́n lọ́nà ẹ̀ lè gbé wọn ìlà bí ìrùn àdìdá ní ọjọ́ àdìdá àti tó bá gbé nǹkan tó ṣe déédéé ìdá nínú mẹ́rin owó nílá lọ sókè ṣe ìbájẹ́ tó súnmọ̀ tó wá pàlàyé jẹmọ́ sí àmìsáyà ìwọ́rí ọlọ́wọ́ bá ní ọmọ ìgbòrún náà fi mọ́tọ́ ọ̀jẹ̀ ọ̀gbọ̀gbọ̀n táwọn ìyàwó yóò bá gbọ́rọ̀ sí lẹ́nu fáyìí tó múlẹ̀ tí wà lórí fún wọn náà bá gbọ́ ẹ̀yàn lókè tí wọ́n bá tún gbọ́ ẹ̀yẹ́ bá ti wọ̀ wọ́n nà ẹ̀dà ká ń dà yín nínú ẹ̀ẹ́dẹ̀ ní yóò jẹ́ kí ẹ máa gbọ́rọ̀ fẹ́bà ti gbọ́rọ̀ pé ah, àbúsù wa nà mí àbúwá nà mí ọlọ́run ní káàkùn wọn náà ní sí ìtọ́ ní ti mọ̀ bàdádá tó wá ní kọ̀ bá ń tẹ̀lú kọ́ súnà lọ́wọ́ sàlàyé kó láti nà wọn Àdábì ni wọ́n tó lókún náà, àdábì ni ẹ máa nà àwọn obìnrin ní wọ́n bá fẹ̀ ní tọ́rí bá ìlàpọ̀ padà rẹ̀ tí ò ní lábàá tí ò ní ta tí ò ní ro tí ò ní ká tí ò ní sẹ́bẹ̀ tí ò ní ọ́ tí ò ní pá tí ò ní wú tí ò ní lé ṣẹ́dà mẹ́fà ìjábìlì gẹ́gẹ́ mọ́ bàbá ṣe ní gbàgbà mọ́ kìí mọ́ lọ ilé lọ́rẹ́fẹ́ yìí wọ́n mọ́ bí ọba sọ́lá sọ́lá àwọn ẹ̀yà yẹ̀ bá gbé ẹ̀ ọmọ bẹ́rẹ̀ sí wọ́n lè ẹ̀rí ti ah, jẹ̀sẹ̀rí ẹ̀rí ti jẹ̀sẹ̀rí bẹ́rẹ̀ wá sọ́wọ́ tẹ́bá lẹ́ni tí ò lọ sọ́nà ẹ̀rí àdẹ́sàlàyé bí ọlọ́sẹ̀ ìfà ọlọ́sẹ̀ mẹ́tọ̀tọ̀lọ́ tó wá ná obìnrin pẹ̀lú igi àbí nígbà pẹ̀lú rọ́bà àbí nígbà pẹ̀lú blánà àbí nígbà lẹ́ṣẹ̀ẹ́ ó tó rẹ̀ sọmọ́lẹ́yìn àdẹ́rẹ̀ dáadáa tó máa bẹ̀rẹ̀ lálùsúnà alùsúnà ló fi pè é tó sì jẹ́ pé gbogbo òtùmọ̀ tó wà ní kọ̀rán pátá súnà ló dáa àwọn fíwọ̀n sí kíni kí lọ́n pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀ tó ọ̀rọ̀ nípa ẹgbẹ́ ẹ̀jẹ̀ òun náà ní ìrójú èyí láti gbẹ̀yìn rẹ̀ àwọn ọ̀pá wọn ní ajájíjẹ àwọn ọmọ ní o àdébì ló sì ṣe

wọ́n jà lọ mara wọn ọ̀rẹ́ àwọn méjèèjì àwọn ọ̀rọ̀ alájíjì alájíjì ọjọ́ máa sọ pé alájíjì sáwọn méjèèjì kò ní padà wá ẹgbẹ́ wọn ti gbé láti pàdé nì ìrúkú kan ìyẹn náà kí ẹ̀rọ bá dábò ìyẹn sáwọn ní padà wá àbárọ̀ bá àwọn olùbáwò ilé ayàtọ̀ fẹsẹ̀ múlẹ̀ ní àgbègbè ọlọ́run ọba aláàjí ọmọ ọ̀tá lówó yẹ sí ìlà lọ́dọ̀ wọn pa ọ̀rọ̀ wọ́n gbé lọ sókè gbogbo ara gbàgbé àyà gbé lọ sókè àṣèlè àyà tó gbé lọ sókè àyà wo ló sọ̀ kalẹ̀ àyà wo ló sọ̀ kalẹ̀ nígbà tí ó sì sọ̀ kalẹ̀ ṣé ìdìbò àtẹ́lẹ̀ yọ sọ̀ kalẹ̀ ni o tọ́wọ́dé tó ìdìbò àtẹ́lẹ̀ ni yọ́wà ní kòrá tọ́wọ́dé wọ́n kò àtẹ́lẹ̀ ni àdúgbà ìgbàlá àwọn ọgbà alálejò fọ́lá yọ́rọ̀ lè kí tọ́wọ́dé wọ́n àwọn sàábà ni àwọn àbábí ọmọ sí ọmọ rọ̀ ọmọ sí láyé àwọn sàábà yìí àtàkọ̀ọ̀sọ̀ lọ́mọ láyé àwọn máa lè fi ìsáàbì wọ́n tó lóké sí nígbà wo ni ìfà dé sáàbà ní tòló lọ́rọ̀ láyé kan sí blabla ẹ̀yẹ̀ lẹ́yìn mi lọ́dọ̀ bí ní ẹ̀tọ́ wà nínú ayẹ̀rẹ́ ẹni pé wọ́n kọ̀ padà gbà agbọ́ kọ́bílà mọ́ òtìdí àwọn àrùsíkà ìdíkà mọ́sọ̀mọ́ pé ọmọ ọmọ ọmọdé àti ọkọ̀bálẹ́tọ̀ ni ó àbára lè nílò ẹ̀mọ́bà wọn ọjọ́ ìmọ̀ ní òtó ọyẹ fún wọn kọ́ńtà àwọn bá wọn kàtàkì nàìjíríà ìpẹ́jọ́ kò sẹ́yìn sáà wà níbo títí ní kò ní bọ̀ wọn ò rẹ́kọ̀dáìsì bá bá ní wọn wọn rẹ́kọ̀dáìsì wọn bá bá ní wọn nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe tí wọn lọ́tọ̀ àwọn bàbá wa ń wá sí ní gbogbo wọn pátá wọ́n máa ń ṣe kí ni jama wọ́n máa gbà wá láti máka fún wa ní kékeré tó àwọn máka fún ọdún wọn ní ilé ìlànà bí wọn sọ àwọn sọ àwọn ọmọ wọn dé fákàlẹ́ pàmí bá lè kálẹ̀ fún àbọ̀ sọ̀dá lọ́gbà bá kan dé ọmọ tí wọ́n bá dé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìṣẹ́lá ẹ̀lẹ́mọ̀ yáà ní ìlú ẹ̀ṣẹ́wàá

ọ̀kan náà obìnrin ọmọ ọ̀kan náà sàárà ní ẹ̀ nígbà tó ní kama bá máa ojú àbí ká máa ń gbé kama lè yí pé ọ̀dá alábìnrin náà wọ̀n ní nínú àgbà náà lókèrè tó wọ́n sì rí ìwọ̀n sàárà ní wọ́n ti lọ́nà ẹ̀kọ́ sàárà yìí sọ fún alábìnrin tó wà ní kọ́lá lọ́dẹ̀ òkú wà mẹ́ ọba ní òun ká alátòkèdè rẹ̀ mọ̀ yóò ó ní orí bẹ̀ ipé ọmọ àká ọmọ lọ́sùn ní ọgbogbo ọmọ àdáhà ọmọ àdáhà ọlọ́wọ́ ẹnu kó tágbà lọ ní ẹmọ ṣe ẹmọ́wọ̀ ìmọ̀ sí lọ ọmọ àdáhà kò láti ní ẹnọ́ ṣe àmìtàwọ̀ ẹkọ́ fẹ́ ọjọ́ káwọn bá rúkú dámọ́ gbèjì ọdún bèèrè kí ọ̀rá yà ó ti jẹ́ ni pé àwọn kòrò àmì yìí wọ́n dìde ìròyìn wọn fẹ́ náà bá gbé ní fẹ́ sí àwọn alágbára omi tí wọ́n mọ̀ bí wọ́n àwọn ọ̀sẹ̀ láti tí máa ní à ọlọ́run mẹ́ra ní òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run wáyé lọ mẹ́ra tí àwọn ọmọ wá fún ọkùn nípa wọ́n lè lọ́sì ní wọ́n lè ti máa lé ẹ̀ẹ̀kan kẹ́kẹ́ ọpọlọ rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run bá ọlọ́run aṣọ àwọn àtàmì fún àrẹ̀ aṣọ àwọn àtàmì fún ìrẹ̀ àwọn èyí tí wọ́n wà ọlọ́run sọ̀tà rẹ̀ tí ìdí òṣì ni wọ́n sọ̀tà rẹ̀ bọ́wà ọ̀rọ̀ mẹ́lá kọ́ agbọ́mẹ́lẹ̀ gún ni ọ̀dára wọ́n máa tún wọ́n ṣe nípa ẹ̀rọ mi àbá àti ìmọ̀ tẹnu ọ̀rọ̀ kan olùkúlù hadith yóò há ìfún táwọn tó kalẹ̀ báyìí áwò ẹwò ọlọ́mọdá wọ́n ní kò ṣe ní kàlẹ́ àìsílẹ̀ lọ́gbọ́ ilé ilé ìfúnbẹ̀ bàtí ò sí ìjọba tó ń darí ẹ̀sì irú tó sọ yí àwọn ọmọ láti wá mú ọ̀nà ọmọ ilé tí wọ́n ti wà wọn jẹ́ wọ́n pẹ̀lẹ́ táwọn ti dájú ìṣẹ́ òun tí ọ̀rọ̀ ti kọ́kọ́ lọ́nà àwọn ọwọ́ mọ̀lẹ́fóòn àwọn àjùlẹ̀ ìbáwọn sọ̀rọ̀ Bukhari ìbáwọn sọ̀rọ̀ Muslim nínú sàárà bí sàárà bá sọ̀rọ̀ kan nínú sàárà kẹta yọ lójú àwọn sọ̀rọ̀ sì lè sọ̀rọ̀ tó takò dáná bí sọ àdìkú àgbò yìí ní ń fà á na ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní táàgbì ní kékeré àgbò aláwọ̀ sí ẹ̀fẹ́ náà òjò ọlọ́run wa àgbò kí àná bí tọ́pọ̀ àti tí láàkáyẹ̀ wọ̀n bá ti ṣe kéré tí bá ti gbé tí bá ti gbé ọmọ ọ̀gá bá ọ̀kọ́ àbí alìmí alìmí ó ní ẹjọ́ wájẹ́ pé láàkáyẹ̀ ìlà máa fi ẹ̀sẹ̀ ó ní gbọ́ àwọn ẹ̀ká máa fọwọ́ òkè sọ́ọ̀sì ó ní sí òkè lọ́yẹ̀ ká máa fọwọ́ ní àbísàlẹ̀ ìmọ̀lá máa fi ní wọ́n tí wọ́n máa ògbé lọ àpóòlù tó rákọ́kì ìsàlẹ̀ lọ́rẹ́ ká máa wọ́n padà pẹ̀lú àwọn ẹ̀sìn wọ́n tó wọ́n fi gbíwá ní o wọ́n máa wá pẹ̀ wá ní pé wọ́n máa pẹ̀ wá ní pé òtẹ̀tẹ̀mìtì òtẹ̀tẹ̀mìtì tó àwọn yẹ ibi wọ́n máa darí ọpọlọ wọn lọ nìkan ni wọ́n lọ ọmọ ẹ̀rọ gbogbo àwọn ọmọ ẹ̀rọ nídìí bẹ́ẹ̀ ìyọ́n máa yá mi nílẹ̀ sí wa wọ́n ní bí nínú àwọn àdínsọ́fẹ̀fẹ̀ mọ́lẹ̀ wọ́n ní èsì tó bá bọ́ sínú oúnjẹ yìí lẹ́jẹ̀ ẹ̀fì mọ̀mẹ̀kẹ́ yọ padà àdínsọ́ lálàáfíà lọ́dẹ̀ àwọn akáwọ́gẹ́sì wọ́n ni náà bàkíríà wà mẹ́ àwọn olùgbà kọ́lá wọn tako ìyá sáré àbáyé gbèsè sọ ní kò sí ìyá sáré kan ah, mo lè ní wà àlùbáṣà ọ̀rọ̀ ìjẹ́nà àwọn tí tí àdẹ́dọ̀dọ́lá tó ti sọ fún pé ọlọ́run bá ti sọ fún mi pé ìwọ́wọ̀ ìjẹ́nà ìwọ́wọ̀ ìjẹ́nà wọ́n dún mẹ́wàá lọ́wọ́ dún mẹ́wàá lọ́wọ́ àmọ́ náà lè nìkan ogún mẹ́wàá wá torí òkáṣà ní wà náà tọ́nà mi ní òkáṣà wà náà tó wà tẹ́ wọ́n ní àdíṣẹ́ ẹgbẹ́ wọn àlùbáṣà ọ̀rọ̀ ìjẹ́nà àdíṣẹ́ àwọn ọ̀gbà ẹ̀dá ìmọ̀wó lè ní nílẹ̀ bí wọn àdíṣì tó yí ẹgbà àti tí ẹ̀lígbà ẹ̀kẹ̀kẹ̀kọ́ sí ẹ̀kà ìlàlẹ́rẹ́ àdíṣì láìṣe kọ́ọ̀sì mọ́sọ́lá àdíṣì wọ́n kí wọ́n tó pẹ̀kẹ̀lẹ̀ ìlàkọ́tò làtàdí ẹ̀sùn wọn sánà bẹ́ẹ̀ ni wọ́n ti jára rẹ̀ wọn àdíṣì ẹ̀ owó kì ní ọ̀bẹ́nìkan láyé inú wọn àdíṣì ẹ̀ owó kì ní bí kọ́ máa tẹ̀lé sí ẹ̀ ọ̀rẹ́mọ̀ mi ní ọmọ tó lè dẹ́sì ọmọ ló gbà àdíṣì alọ́dọ̀ wa kàmá jù ọ̀pẹ́ ọdún mẹ́rin torí náà ọmọ mi àwọn ọ̀pẹ́ wa kàmá lè kú láyé ọdún tó ti bẹ́ẹ̀ sábà pé ṣe káàmù pé ìfẹ́sọ̀ rẹ̀ kò sí kí ni kò rí bẹ́ẹ̀ wọ́n wá náà wọ́n wá náà wọ́n ń gbà ó tó rí pé ẹgbẹ́ ìlọ ẹ̀lẹ́yìn ṣẹ́ni ẹ̀yẹ tí ó bá láyé nígbà tó bá láyé ṣé ó rìn pàdé ẹ̀ ìmọ̀kù má lòun nígbà ní ìdíjẹ́ bá sílẹ̀ ká wọn wọn ní ṣẹ́kà ló bẹ̀rẹ̀ wọn gba àdéṣì lọ́dọ̀ àfáwà ó àbádàrú àwọn tẹ́kẹ́rì wọ́n ní ṣẹlọ́wọ́ ara nígbà náà kò ṣe náà nílà kọ́kọ́ kọ́kọ́ àwọn yẹn ṣe wà lẹ́yìn àtẹ̀lẹ̀ àdíṣẹ́ ẹ̀wọ̀n fẹ́ẹ́ fẹ́ mọ́lẹ̀ ṣẹ́rí ìdí wọ́n lọ ní pé iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe àdíṣẹ́ ìdílé wọn èyí tó ti gẹ̀rẹ̀fà àdíṣẹ́ àwọn olóòlù kọ́kọ́ rí àdíṣẹ́ ní káwọn tẹ̀kẹ̀ mọ́ àdíṣẹ́ ní wọ́n ti dédé àmọ́ kúrò tó jáde dọ̀lára kí ìlú pé wọ́n ṣe tọ́fíkì dédé àríwọ̀ ó sì wọ́n lọ náwó wíta kàmbẹ̀ kọkàlẹ̀ nínú àwọn tí a lè kúrò lóbi yá sí bàbá àmì tí ó lè dáadáa wọ́n lè kéyàn sọ̀rọ̀ lókun bá wọn àìbẹ̀rẹ̀ olókun bẹ́ẹ̀ kéyàn sọ̀rọ̀ máa lóbi yá olúdì wọn sí ọgbẹ́lọ́ nínú àwọn àtẹ́kọ́ra nínú ọgbọ́ta orí lọ́dọ́ sàfàlẹ́ ní ìlú omi lọ́dọ́ sàfàlẹ́ wà àtàkọ́ afájú ní ọgbẹ́lọ́ ọwọ́ fún àtòun àtàkúrò rẹ̀ ọdún jáde ní wáṣí ọdún dé báyìí pé ọdún àkàmì rẹ̀ òun ṣe tó nínú àrídá ọlọ́tẹ̀ ní wọ́n ń pààyàn lẹ́kún ti afájú ní ìlà ìwọ́n lọ láti òde ọmọ iye wọn fẹ́ẹ̀mù obìnrin mílíọ̀nù tó náà rèé ọwádé ọ̀wọ́n di eré àwọn ìdáni ẹ̀ ó padà sí ìlànà ìṣẹ̀ṣẹ̀ àmọ́ra àbí ìṣẹ̀ṣẹ̀ kan ó padà sí lẹ́sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wọn ká bá tí wọ́n ń ṣe gbogbo tó tó kéèrè ọwọ́ ọ̀rẹ́ ọwọ́ náà ọ̀pọ̀ dé kò sí tí wọ́n pọ̀ sórí oúnjẹ ó sì tọ́wẹ̀ ọmọ ó sì délé ó sì àyà ọ̀dára ọmọ àwọn tó fi ọlọ́dún tó wọ́dára ọmọ níbi jẹ́ mú fẹ́rọ wọn ọmọ bá ní gbòyàn káàkiri wọ́n bá lórí ẹni súnnà ọmọ ọgbà wọn ajọ́ ń jà sí ọ wọn pẹ̀lú ọ̀wọ́ inú ọgbà náà ọlọ́run máa sábà wà sàtúnṣe rẹ̀ gbogbo àwọn tó wà bẹ̀ pátá ọbẹ̀rẹ̀ àbáfi kì í lọ́nà máa sàtúnṣe gbogbo àwọn ọ̀nà fi kì í wọ́n lọ kiri káàkiri tí wọ́n mọ̀ pé sọnù wọ́n sì dákẹ́ lọ́nà máa sàtúnṣe àwọn náà gbogbo àwọn tí ọ̀wá máa bá wọn àwọn ọ̀nà ọ̀rẹ́ máa ọ̀kọ̀rẹ́ ìfàá gbogbo àwọn aláwí náà àwọn àfẹ́sẹ̀ sí fún ọ̀pá fún àwọn náà àwọn náà wọ́n ti wà ní àìsí màláìkà ọ̀ wọ́n ti gbogbo lẹ̀ yìí sí màláìkà ọ̀ sọ́dọ̀ láti wọ́n àti ṣe náà wọ́n máa ń yẹn kọ́ ọmọ sakọ ọrọ̀ pé àwọn ti bá sàmìlì kàjẹ́ náà máa tẹ̀síwájú ẹlòmíì dá alákìdá ní ọwọ́ àti ìgbòlẹ̀ àkìdá ìsáàmù ẹlòmíì dá ní ìbájá ọmọkọta níwà ẹ̀rọ ẹlẹ́rìí ní báyàwó rẹ̀ lò ìlóbìnrin ọba máa lọ wá ní ọmọ ìdásán obìnrin ìbáàdà lóbìnrin ó lè wà ìjẹ́nà lára obìnrin rẹ̀ àkọ́kọ́ ọmọ ti sórí ìbáàdà ọlọ́dọ̀ wà á ṣe ọmọ náà ní màálù ọlọ́dọ̀ ẹ̀fọ́ ọmọ ìlú dáadáa táwọn bá ń sọ ìdá kí lẹ́yìn ọmọ sí èyí mọ̀ sí dáadáa وأقيموا wọ́n tọ́ sí àwọn àti lókè lẹ́yìn ilé ẹ̀tọ́ ẹ máa ṣe fara dàgbẹ́ mú wọn ẹ máa tọ́jú wọn ẹni máa tọ́jú obìnrin rẹ̀ lẹ́yìn náà mo lè ẹlọ́jọ́ ẹ̀jẹ̀ ìdìbò ọkùn nìkan àti jẹ̀lẹ́bà nìkan jẹ̀lẹ́bà mọ́sẹ́rì wà yẹn àwọn èèyàn wọ́n fura wípé báwọn ìyàwó àwọn sàbíyà àtàwọn sáàbì ìyá tí wọ́n ṣe rí bẹ́ẹ̀ náà lẹ́rí bẹ́ẹ̀ sì lóòtọ́ ní ṣúra ní pọ́tò wọ́n wà súnmọ́ yìí tí wọ́n súnmọ́ yìí tọ́lọ̀ bá wọ́n yìí pé ìbẹ̀rù ọlọ́run àti wárí àti àfọkàndán wọ́n rò fáwọn orí fọ́tò àwọn ẹni ìsáájú lóbìnrin dára ní ẹmọ́jọ wọ́n ti sàpọ̀tẹ̀ èyí lẹ́tọ̀ ayé sí ayé kí wọ́n fẹ́ ìṣọ́ obìnrin ìgbẹ́gbẹ́gbẹ́ pé nínú ìjẹ̀lọ́gbìn ìfọ́gbìn ní òun gbà àwẹ̀ súnà àmọ́ alábàlá rẹ̀ kí a máa rẹ̀spẹ̀tì ọkọ̀ ọjọ́ àwọn olùgbàmà ìzọ́lẹ̀ ìfọ́gbìn wà lórí ẹ̀lọ́wọ́ ọkàwé ibi ìmọ̀ tí wọ́n yẹ sọ ọ́dà láti máa ká wá sí láyé kí wọ́n máa kí láyé náà pẹ̀lú sí wọn pẹ̀lú ẹ̀dáwà báwọn sì kí wọ́n àdédé kí ní àdédé lẹ́sìn sí kí wọ́n kọ́ láyé kẹ́kọ́ bí báyìí ibi sí ta ẹ̀jẹ̀ náà fẹ́rẹ̀ Buhari sí ta ẹ̀jẹ̀ náà fẹ́rẹ̀ Muslim wọ́n ti bá gbogbo àwọn ìbò bá pátá ti darí sí mo náà èbó yẹn ni wọ́n wá tó mẹ́ta pọ̀ ọmọ wá sọ̀rọ̀ bí ẹ̀wú bí ọmọ sọ̀rọ̀ bí nàzára ìfẹ́lẹ̀ bí mọ́mọ́ inú mọ́mọ́ pé ọ̀sì fẹ́rẹ́ ní sísá ọlọ́pìn ọmọ mẹ́ta bàtí ìfẹ́lá àti ilẹ̀ àdọ̀lá ní ìsúnha ọlọ́pọ̀ ní gbogbo sí dáàbà tí mo dá ìbáṣe èrà ìbáṣe ìta ìbáṣe tó lé ẹran ìbáṣe tó lé èèyàn ní tí ó jẹ mo ti dá àti tó dá ọdún wáyé ní nígbà àwọn ìbẹ̀rẹ̀ àti ìyàwó ní máa ń lọ bọ̀ ọ̀gá ẹgbẹ̀rẹ̀ padà bẹ́ẹ̀ torí wọn padà yóò sọ́mọ́ pọ̀ dání Bọ̀dọ̀wọ́dá ẹjọ́ bá tọ́mọ, ọdún mọ́ kọ́kọ́ dáadáa, láti wá pẹ̀lú ọmọ wa ń tèrè láti gírí, láti tọ́ wọn, ká sì ṣe dáadáa. Ìlà àwọn òrí tọ́gbà àwọn nípa ní ìjọ wọn nílé yìí, ọlọ́mọdé ìsànà wa, ọ̀dà ni ìlọ̀nà polygamy. And polygamy is highly prohibited by you, not by Allah. Èèwọ̀ ní polygamy nínú lẹ́wọ̀n. Lọ́sọ̀kọ̀ ọkọ̀ rẹ̀ ọyà fún náà tí wọ́n sọ kò nílànà kalẹ̀ àájú ìzọ̀já tí wọ́n pè rẹ̀ tí wọ́n sọ kalẹ̀ nùkọ̀ ápùlẹ̀ wá para yìí àgbọ́sọ̀kalẹ̀ ìpínlẹ̀ wá ní afẹ́fẹ́sà àgbọ́sọ̀kalẹ̀ ìpínlẹ̀ wá ronú àgbọ́sọ̀kalẹ̀ ìpínlẹ̀ wá sí ìpínlẹ̀ ayé wá bá tẹ́ ìpínlẹ̀ jẹ́ lọ́nà wa àgbọ́sọ̀kalẹ̀ ìpínlẹ̀ wá dìbọ́sọ̀ pé àwọn obìnrin ẹgbẹ́ náà wọ́n bá mi gbé síbẹ̀ polygamy ìjọba ti tẹ̀lé sílẹ̀ yóò fi lẹ́yìn lápá akóredéjì lórí polygamy kọ́ ọ̀hẹ́ ọmọ ọmọ ìwò fíìmù ọjà ní káwọn olórin ikú pàṣẹ sílẹ̀ àti àwọn olórin ìgbọ́n ọjà tó rí gbogbo níbi bẹ́ẹ̀ dákò gbogbo ẹgbọ́n makádà rẹ̀ pé ọkọ̀ rẹ̀ bá ti fẹ́ makádà rà ìtọ́lọ́wọ̀n bá kọ pé wọ́n fẹ́ ní gbọ́gbọ́ gbìyànjú kò ní bọ́sù tọ́lọ́wọ́n sì wá kọ kádà rẹ̀ ẹni tọ́jọ́ kéé èyí tí ń pàbí káàdà àti ẹ̀kọ́ mìíràn òtútòsí ẹ̀lẹ́gbẹ́ gbígbọ́n nígbà àti gbígbọ́n náà wà ní àwọn ọkùnrin láwọn ti ṣe kálẹ́bàlà àlàáfíà láti lágbàlà ní ẹ̀wọ̀n tí ọba ti sí mọ̀lẹ́lẹ̀ ọba débẹ̀ ayélujáfẹ́ ayélujáfẹ́ ayélujáfẹ́ olùdókòtò nítorí ayélujáfẹ́ yẹn pé ọ̀tàkù sọ́nà tó wà lọ́dẹ̀ ní mọ̀lẹ́sàkọ́ àmì فليتزوج من كل خيار ìbájẹ̀ ìbájẹ̀ ní wọ́n lè jàgbára agbára mélòó ní agbára àtàgbára ti ẹ̀mú wọ́n ti yá lé rẹ̀ ìyàwó rẹ̀ ẹ̀rẹ́gbẹ̀ mẹ́rin bọ́nà omi náà ni ẹ̀rẹ́gbẹ̀ ìbínú mọ̀ tí lójútù ọmọ méjì mẹ́lẹ̀ náà iṣẹ́ ọ̀dọ́ dédé àbí mẹ́rin ọba fẹ́rẹ́ nílá kò sí torí jẹ ẹni tọ́nà sí gùnlé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n náà mọ̀ tó kéré ọlọ́ọ̀bọ̀ ní gùnlé o ṣe sùúrù kéde ògidè tó bá dé ẹ̀ wọ́n sì gbọ́n láyé alẹ́bí jẹ́ àmà ṣẹ́ṣẹ́ bá alẹ́bí lẹ́yìn ọ̀dọ́ ẹni bá lẹ́bàá nínú ìmọ̀ tó fáwọn mímú bá wọ́n yẹn tó wọ̀ ìṣẹ́lẹ̀ fẹ́yàwó ẹni tó bá lẹ́bàá bá alẹ́ ìṣọ́wò ẹ bá gbà ọ̀gá àwọn kàwà ní má nìgbà lọ alẹ́bí lẹ́yìn tó má nìyí nígbà alẹ́bí lẹ́yìn wọ́n ṣe ẹni tó wọ́n gbà ọ̀gá ọlọ́run tàbí ọmọ ọlọ́run fọ́lẹ̀ ọlọ́run wo ẹ̀tẹ́ títí tí agbára ó ti ṣe gíní tó bìlé ọgbọ́dọ̀ sí tọ́wà fẹ́ ọgbọ́dọ̀ sáfẹ́ ní ẹni ọlọ́fẹ́ bá ló sífà ó sì mọ̀ pé agbára sí ọlọ́fẹ́ wọ́n rẹ̀ àrí wọ́n rẹ̀ ah ọlọ́fẹ́ yẹ́ fẹ́ lè rí ọ̀hálì fún àmúrì ọlọ́fẹ́ gbogbo àwọn jẹ́ máa ń yàtọ̀ àmúrì yìí àmúrì rọ̀sùn فليحذر الذين يخالفون عن امر ان تصيبهم فتنه هذا ما يقول الرسول اقرا هذه الكلمه inú wàhálà fẹ́lẹ̀ ìmọ̀ ní ọ̀rẹ́ rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹni kọ̀ọ̀kan wa ilé ayé wa kọ́lọ́mọjọ́ bá jẹ́ ẹ̀kẹ́ àmọ́ àmọ́ kọ́lọ́mọjọ́ jọ ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa kó sí àti wà nínú súnà báyìí kọ́lọ́mọjọ́ àkó mi láíláí àwọn tó wà nípa súnà kọ́lọ́mọjọ́ ọmọ darapọ̀ wọn kọ́lọ́mọjọ́ gbogbo sórí rẹ̀ wọ́n sọ́dá mọ́ àríkọ̀ wọ́n rán mọ́tò láì wọ́n rẹ̀. Àwọn ṣe ìkọ̀ ní ẹ̀sán lórí kọ́nà wà tó wà sàwọn sí kọ́ ní sọ̀rọ̀ láyé àti ilé ògbèlè ọjọ́ ọ̀nà àjọ ọlọ́mọba gbogbo tí wọ́n bá sọ ọlọ́mọba wà ọlọ́mọba tí ó jẹ́ kí ní àwùjọ wa ọlọ́mọba tí ó sì jẹ́ kí ó lápá nígbẹ̀ẹ́sì wa ọlá jẹ́ ọ̀kan ṣe àwọn tí a bá ní ìbéèrè tí tọ́lọ́wọ́n bá ká máa bínú dọ́kà dára rẹ̀ tí ṣéjì wọn fi gba fẹ́sàn tó àwọn ilé tó láàpá ìgbò ní ìjàlá rí pé ó yẹ kí wọ́n lè máa rí tó ọjà rí pé ọ̀rọ̀ táwọn ṣe kọ́ wọn fẹ́ẹ́ fi wa ọmọ lára wọn fi gbàgbé àwọn olóbi náà a gba ìbéèrè bóyá kí a jáde àbí kí wọ́n pàṣẹ náà kí wọ́n ti àwọn ìyàwó obìnrin tí wọ́n kọ́ àwọn ìbéèrè kan bá ní. àmọ́ ní àkíyèsí kékeré kan tí a fẹ́ pè lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. òun ni pé àwọn òun pé sáré pé àwọn ará bí wá pápá níbi ní gbogbo ọ̀nà bóyá wọ́n ní àdéhùn pẹ̀lú àwọn tó ṣe wípé wọ́n ní àwọn ṣiṣẹ́ nípa íńtánẹ́ẹ̀tì bí àwọn mtn yóò kankan. so tó wá ṣe wípé wọ́n fẹ́ máa fi wọ́n má kẹ́ ìrìnlẹ̀ lílé nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ abúrà àwọn nǹkan tó yẹ ká máa ṣe láti ìgbà láti bí ọdún mélòó kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ Ramadan ohun tá a máa ń gbájú náà kò náà ní pé ẹnìkan sọ̀rọ̀ kan àbí ìjọkan sí ìjọkan àṣetọ́ ìjọ afẹ́ máa lò nínú pé ká má gbàgbé mẹ́sìn ọlọ́pàá irú ìjókòtà jókòó ìyà ń ṣe kọ àlọ́mìlá gbogbo àwọn tí nǹkan táwọn ìṣọ́kúfẹ́ ń sọ yóò máa dé ìgbọ̀n wọn ẹ̀ẹ́dẹ́ jẹ́ ti ìsìnra ẹlẹ̀ fáwọn àbá wa tí wọ́n máa tètè nígbà tí wọ́n máa bára tán ràmọ̀ fáwọn àbá tó náà ní ráyè ń sọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀dọ́ látara iṣẹ́ olóore táwọn náà ó ṣe torí ó máa ń ba ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tábà wo ní facebook ẹ̀rọ pé bí abẹ́rẹ́ àbúrà tí wọ́n ṣe dálẹ̀ kódà á tún àbára àjà láwọn ọmọ ya ìfọ́nṣẹ́lẹ̀ lẹ́gbẹ́rẹ́ ló jẹ́ káfẹ́ pàṣẹ́sì wọ́n nínú àwọn àpá wa tí wọ́n jẹ́ àpá sọ́nà náà ni wọ́n pe àpèmọ́ra káwọn jẹ́ wọn tó kọ́ wọn wà jẹ́ wọn àwọn tí èkó wa tí wọ́n wà níkàlẹ̀ ni wọ́n ní wọ́n pe àwọn àpá sí àkíyèsí lórí pé gbogbo lẹ́kṣọ̀ náà làwọn ń jẹ́kẹ̀rẹ̀ àtijọ́lẹ́gbẹ́ àti náà àti kankan kódà àwọn ní ọmọ ọ̀sẹ̀ láti London ní àti Amẹ́ríkà tó wọ́n náà wọ́n àpá wa ti kàn ọmọ ìyáwó kan àjìyàn kan máa ń fa ọ̀rẹ́ láàrin àwọn akódà náà àwọn tí ẹ̀kọ́ àti oúnjẹ ṣe ìfọ̀n ní ìlú ìyá ti pé ẹni táàkì ibi tí ó ti ẹ̀gbọ́ orí o ọjọ́ mi sáwọn ṣe ìbá fẹ́ kúrò ilé ẹ̀ta kí báwo ló ṣe dà torí tí wọ́n sọ nígbà àwọn afọ́ ní ọwọ́ lókùrọ̀ àtàkì ìlú náà ni wọ́n máa fún akáàkiri pẹ̀lú ẹ̀yìn ọmọ tí ó tí ò sì rí ẹ́ ìtàdé lọ ní pé ó máa jẹ́ pé nǹkan náà máa bí ní pẹ̀lú ó ní wọ́n gbé wà ìyá àǹfààní wọn bẹ́ẹ̀ àbúrò ìtọ̀ àǹbẹ̀ ìtẹ́ máa bá wa ṣe máa tọ́ àti àkejì ó máa jẹ́ pé ìyá máa bí ní pẹ̀lú nínú ọkọ̀ tí ó wà nígbé àwọn afárá ìrọ̀lá àmà gbogbo ọ̀nà láti táàmù fẹ́ mákẹ̀ẹ́ gbogbo àwọn ọ̀gá táwọn ará bí ìlú ń gbé kalẹ̀ kan táwọn pé àwọn kan bẹ kò sí nǹkan tí wọ́n ti wáyé kò sí tí wọ́n ti wáyé nínú àwọn ọ̀gá tí wọ́n ti wáyé náà pé ó dà kí àwọn ní ọ̀rọ̀ náà ló jẹ́ pé kí ìjì ọ̀rọ̀ náà làwọn kan mú bí báwo làwọn náà fẹ́ ti fẹ́ mákẹ̀ẹ́ ti pétọ̀ ọ̀gá táǹtà ẹ̀já wà nǹkan fún láàárín àwọn abáwọ̀ sọ ọdún ìgbọmọ nípa ilé yóò máa mú ra ní bábá ìdíkọ̀ abẹ́ ẹlẹ́sọ̀ọ́sá ẹlẹ́sọ̀ọ́sá ẹlẹ́sọ̀ọ́sá ìyẹn láwà máa bí ìgbẹ̀rẹ̀ tí ọ̀nà kan lóbi lọ ẹlẹ́pẹ̀já wo àti ìrẹ̀ká wo àárín àkíyèsí ni tó ṣe wípé ààrùn nípa rẹ̀ àbìrí pé ó fẹ́ jọ bẹ́ẹ̀ kó mọ̀ jẹ́ pé àwọn ẹ̀yẹn náà ń lo àwọn ọlọ́ àwọn ẹ̀dá sọ ìwọ́n ẹ̀rọ máa rí náà tàbí ìwé kí kọ́rọ̀ wà láàbò ṣàmì ìjọba ẹjẹ́ ká máa àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ fáwọn àbá wa ó wà lẹ́kùn kẹ́rin náà láàmà